الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آه ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته الحمد لله ọlọ́run ọba tó ṣe wípé òun náà ni ó ní ọpẹ́ oore tí ọlọ́run ọba ṣe fún wa èyí tí ó ga jù òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ wípé oore yìí òun ló máa wúlò fún ọmọ ènìyàn nínú sàárè. No tí ó fi máa lẹ́tọ̀ọ́ sí ìdẹ̀kùn inú sàárè oore náà òun náà ni yóò máa wúlò fún ọmọ ènìyàn ní gbangba ta alkiyama èyí tó jẹ́ pé òun náà ni yóò máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún àti bòójí fún ní gbangba ta alkiyama. orin náà òun náà ni ó sì gbé ọmọ ènìyàn dínú àlìjánná tó yẹ gbogbo nítorí tó wá jẹ́ pé ọlọ́run bá pèsè sílẹ̀ tó jẹ́ dáadáa yóò tún wá máa ti ọmọ ènìyàn nínú alijan láti pàṣẹ orí náà àwa dúpẹ́ pé ọlọ́run bá ṣe oore Iman ọlọ́run bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kí bá kí ó má gba náà ní wa àdúrà lọ òun náà ni àwa náà ṣe pé tàwa fana mùsùlùmí wa alẹ́ ìkùnà bisọ̀lì in kí ọlọ́run bá kó pa wá ní mùsùlùmí kọlọ́run kí ó pawọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ lẹ́yìn wá gba náà a dúpẹ́ pé a fi tẹ̀síìrì ti ọdún tó lọ a fi rọ̀ síbì kan a sì ń bẹ lọ́wọ́ ba lórí pé tó bá tún di ọdún yìí kí ó tún jẹ́ nǹkan tí a tún lè máa ṣe tẹ̀fsíìrì náà fún wa ní ọdún yìí ọlọ́run bá tún wá sọ́dí ọ̀run kọ́lọ́run ló gbàdúrà ènìyàn wábìlì ìjábà ti jẹ̀dí sọ kọ́lọ́run ló gbàdúrà ènìyàn kì í ṣe dandan kì í ṣe wájib so tó bá wọ ọlọ́run ní ìgbà ṣùgbọ́n adúgbò pé ọlọ́run ọba gba àdúrà náà ó tún wá sọ wá di Ramadan ọdún yìí èyí tó jẹ́ wípé a tún wá bẹ̀rẹ̀ Ramadan náà a tún lè bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì náà ní ibẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ọba so abẹ ọlọ́run ọba fún tẹ̀fsíìrì tí a máa ṣe ní ọdún yìí èyí tí a ti ṣe sẹ́yìn kọ́lọ́nkó gba ní ìbádà ní ọwọ́ wa èyí tí afẹ́fẹ́ máa ṣe ní ọdún yìí náà kọ́lọ́n kó sọ́dún ọ̀run fún wa níta ń ṣe lóun tẹ̀síìlì náà ni pé à ń gbọ́rọ̀ ọlọ́run níbẹ̀ à ń ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn níbẹ̀ so ká ṣàlàyé ẹ̀sìn ká sọ̀rọ̀ ọlọ́run fáwọn ènìyàn kò sásìkò tá a lè sọ èèyàn fẹ́ ṣe wáàsì èèyàn fẹ́ báyìí sọ̀rọ̀ ọlọ́run kò sásìkò téèyàn ò lè sọ kò dẹ̀ sí mẹ́tọ́ọ̀dù téèyàn ò lè lò láti lè fi sọ̀rọ̀ ọlọ́run so àwọn tó ń dẹ̀ jáwọn àfáà ńláńlá tí wọ́n wà lágbàáyé káàkiri gbogbo wọn náà lọ jẹ́ pé aráàlú tí wọ́n kọ tẹ̀síìlì wọn lẹ̀ látara pé wọ́n ṣe tẹ̀síìlì náà Ramadan fáwọn èèyàn tí wọ́n lẹ́yìn tó ní àyà àti àyà fún wọn so látara bẹ́ẹ̀ iṣẹ́ tá à ṣe iṣẹ́ ìbáadà ni tó bá súnà mu so kí Ọlọ́run bá kó gbà ní ìbáadà lọ́wọ́ wa so iṣẹ́ tá a ṣe nínú Ramadan lẹ́yìn pọ́lọ́ ní agbáwẹ̀ ń bẹ̀ kò ti fáyín iṣẹ́ kankan míì ju pé àwọn iṣẹ́ tá a bá tó ṣe ń bẹ̀ olùdí ìsọmọ́ àbíkà so iṣẹ́ tó kù pé a máa rántí ọlọ́run ni a máa ṣe wáàsí ni a máa ṣe gbogbo a máa ka Quran ni gbogbo àwọn ilé ìbádà tó ni tó jẹ́ pé alẹ́ tọ́ láti máa ṣe òun náà làwọn ṣe so kí ọlọ́run bá kó gbà ní ìbádà fún wa kò sí nìkan tí a fi rí ìyọ́nú ọlọ́run kọ́lọ́ máa ṣe nìkan tí a fi rí ìbínú ẹ̀ so àdúpẹ́ pé ọlọ́run bá fún wa ní àlàáfíà kí ọlọ́run bá kó ní ṣe àlékún àlàáfíà ẹnì kọ̀ọ̀kan wa àdúpẹ́ pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ ní agbègbè wa tí a wà yìí ibi tí o bá sí fọkàn balẹ̀ tó jẹ́ pé ilà ìlò oúnjẹ níbẹ̀ irú ìjókòó báyìí o lè má ṣe máa jókòó abẹ́lẹ́wọ̀n bá wo fi tí o ti sí ìfọkànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀ so ibi tí ìfọkànbalẹ̀ náà wà yìí ọlọ́mọ ayọ̀ ìfọkànbalẹ̀ kúrò bẹ́ẹ̀ kó jẹ́ kí ìfọkànbalẹ̀ kó kárí so ìsìláàmù náà olólórí ìfọkànbalẹ̀ kọ́lọ́n jẹ́ kí ìsìláàmù náà ọlọ́run jẹ́ kí ó darí gbogbo ayé pátá lọ́dọ̀ kẹtù fìdílẹ̀ so kí ọlọ́run bá kó sọ so, wá sí wa ti ọdún kọ́lọ́n kó sọ di ìrọ̀rùn fún wa so kọ́lọ́n gbà ní ìbádà ní ọwọ́ wa ibi tí a bá tẹ̀síìrì dé ní ọdún tí ó lọ súrà tá a wà òun ni súrà tó a so súrà tó tọ́ a òun náà ni ibi tí a bá tẹ̀síìrì dé ní ọdún tí. Tí ó kọjá lọ àti parí súrà náà pẹ̀pẹ̀ súrà tó jẹ́ ogún twenty àyà tí a wà òun náà ni àyà ninety nine òun náà níbi tí a bá tafsiri dé ní ọdún tí ó lọ so àyà ninety nine yẹn òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri ní ọdún yìí so wọ́n kà fún wa nínú àwọn àyàtú díẹ̀ níbẹ̀ kó di pé a máa ṣe tẹ̀fsíìrì náà lọ so kí a farabalẹ̀ kọlọ́ba kó sọ́dọ̀ ọ̀run fún ẹni tí ó kà kó lè kí ó rẹ̀ sàn bẹ́ẹ̀ àwọn náà tá a gbọ́ náà kó sọ́dọ̀ ọ̀run fún wa kó jẹ́ àwọn náà rẹ̀ sàn bẹ́ẹ̀ náà aya ninety nine. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة فإنه يحمل يوم القيامة وزرا خالد فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في السور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول إذ يقول أمثلهم إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشيت الأصوات للرحمن فلا تسمع فلا تسمع إلا همسا ọlọ́run bá ti ọlá rẹ̀ ga nínú àwọn nǹkan tí a ti kà sẹ́yìn èyí tí ọlọ́run ọba tó ń bá wa sọ̀rọ̀ níbẹ̀ nínú súrà tó tọ́ a súrà yìí ní tí a ti kà sẹ́yìn bẹ́ẹ̀ ó nìkan ṣe pẹ̀lú ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Musa aleyhi salatu wa salam ọlọ́run ọba jẹ́ kí a mọ̀ nípa ànábì ọlọ́run ọba yìí bí ó ti di ẹni tí ọlọ́run ọba gbé dìde tí ọlọ́run ọba rán níṣẹ́ ibi tí iṣẹ́ iṣẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ láti bíi pé ọlọ́run ọba jẹ́ kó rí iná ọlọ́run ọba dẹ̀ pé nígbà tí ó dé ibi iná náà ọlọ́run ọba sọ di ànábì ọlọ́run ọlọ́run bá wa rán lọ sí ọ̀dọ̀ firaun láti lọ jíṣẹ́ fún firaun èyí tó jẹ́ pé ànábí ọlọ́run ọba yìí ó wá bẹ lọ́run wípé kí ọlọ́run ọba ó fún un ní àwọn àbéèrè kan gbogbo àwọn àbéèrè tó béèrè ọlọ́run ọba ní kọ́dí òtítà sùúlàkà ọlọ́run bá fún ní gbogbo àwọn ìbéèrè rẹ̀ ìdẹ́gbẹ́ lára ìbéèrè ẹ̀ náà ni pé ó tọrọ fún ẹni tó jẹ́ ọmọ àyà rẹ̀ àrùn ìtọ́jẹ́ pé ọlọ́run bá ti pàṣẹ ìtọrọ tó tọrọ fún ó sọ di ànábì ọlọ́run àti ṣàlàyé tó pọ̀ fún wa nípa eléyìí. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba rán Musa létí gbogbo àwọn orin tọ́lọ́run ọba ti ṣe fún wa nígbà tí wọ́n bí ẹ̀ tóbi di wípé ó tún wá padà dé ọ̀dọ̀ fèrè áwòrán padà ọlọ́run bá rán ní àwọn etí àwọn orin tọ́lọ́run ọba ṣe fún un lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba ṣàlàyé fún wa nínú súrà náà nípa bí Musa ti jíṣẹ́ fún Firaun àti béèrè tó wáyé láàrin àwọn méjèèjì ọlọ́run bá ṣàlàyé fún wa ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa bí Firaun ti kó àwọn onígbéjọ èyí tó jẹ́ pé Musa ó wá di ẹni tó ṣe wípé ó borí àwọn onídán náà èyí tó jẹ́ wípé Firaun ó fìyà jẹ gbogbo àwọn onídán yìí nítorí pé wọ́n gbà fún un. Musa tí àwọn onídàáyìn náà wọn ò dẹ̀ kọ́ pé kí Fìràánù fìyà jẹ àwọn tí wọ́n di ẹni ọlọ́run ọba látara bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ di ẹni àlìjọ́n náà ọlọ́run ọba ṣàlàyé fún wa bí Musa bó ti kó àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel ó kó wọn jáde tó jẹ́ pé kíkó tó kó wọn jáde yìí Fìràánù lé wọn lọ ó dẹ̀ fa sábàbí píparun fìràhùn ọlọ́run bá jẹ́ kó yé wa nǹkan tí àwọn èèyàn Musa dánwò nígbà tí Musa ń kó wọn lọ nípa wípé wọ́n tún lọ sí ògédègbè màálù nígbà tí Musa lọ bá ọlọ́run ọba tó lọ bá sọ̀rọ̀ so látara bẹ́ẹ̀ Musa padà dé ó bá ọkùnrin tá à ń pè ní sáàmì ríjù ètò ẹgbẹ́ ló ṣe sábà bíi sísọnù àwọn Banu Isra'il Musa ohun nǹkan tí wọ́n ṣe lẹ́ẹ̀lẹ́ ojú oná ó dẹ̀dà sínú odò yam lẹ́yìn wá gbà náà Musa sọ pé ọkùnrin yìí yóò máa di ẹni tó ṣe wípé kò gbọ́dọ̀ súnmọ́ àwọn èèyàn àwọn èèyàn ò sì gbọ́dọ̀ súnmọ́ so eléyìí ni nǹkan tí a ṣàlàyé fún wa ní ọdún tó lọ nípa sóràtútọ́ a. Uh, sọlọ́run bá ti wá sọ ìtàn Musa ọlọ́run ti sọ̀tàn yẹn tán ìparí ìtàn Musa lọ́lọ́run bá wá fi sọ ní àyà 99 ọlọ́run ní kàdáàlìkà. كذلك نقص عليك من أنباء ما قد سبق ọlọ́ni kàdálíkà nàkúsù àlẹ́yíkà min àmbá ìmá kọ̀dí sábàkì ọlọ́run ní gẹ́gẹ́ bí a ti sọ ìtàn Musa fún ọ àti Firaun tá a sọ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn abànú Israel nǹkan táwọn náà gbèsè ọlọ́run ní bá a ti sọ ìtàn yìí nàkúso àlẹ́yìká min àǹbá ìmá kọ́ni sábàkì bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba láàmà sọ ìtàn fún wa òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá ń ṣàlàyé fún wa kálíbà mọ ìtàn nítorí pé ìtàn ó máa ń ní ibùrọ̀tù àwọn nǹkan àwòye àbí ká sọ pé ibaru àwọn nǹkan téèyàn lè máa ronú sí ìtàn àmọ́ ni lóbi jẹ́ pé lónìí lórílẹ̀ ayé lónìí lára nǹkan táwọn èèyàn fi balẹ̀ ayé jẹ́ òun náà ni ìtàn àfọwọ́rọ ìtàn táwọn èèyàn ń rọ lórílẹ̀ ayé lónìí òun náà ni àwọn èèyàn wá kà sí táwọn èèyàn jókòó tì tí wọ́n ń wò wọ́n láwọn ń wéré àwọn ń wo bẹ́ẹ̀ so ìtàn táwọn èèyàn ń wò yìí ó jẹ́ nǹkan tó ṣe pé ń nínú ẹ̀mí wọn gbogbo tí wọ́n bá kọ́ wọn ń bẹ̀ pátá yányá a máa lapa nínú ẹ̀mí wọn yóò máa dàbí ìgbà tí wọ́n ń rí ni so ìtàn yìí máa lapa nínú ẹ̀mí ọmọ èèyàn so àwọn tó ń dalẹ̀ ayé lórí ayé lónìí wọ́n ń lò láti fi dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rú láti lè fi mú àwọn nǹkan kan wá tó tako ẹ̀sìn tí gbogbo wa náà dẹ̀jẹ̀ yìí pé tá a bá ti wá ń wo nǹkan yẹn á máa rọ̀ pé òdodo ni àwa máa gbàgbọ́ àwa máa fi ẹ̀sìn ọlọ́run ọba lẹ̀ so àdánwò kan ni tó yẹ pé àwọn èèyàn lò láti lè fi balẹ̀ ayé jẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ìtàn rere ń bẹ ń bẹ so nínú ìwé tá a máa ń kà látìgbà tá a ti wà tá a ti ń lọ sí ilé ẹ̀kọ́ tá a wà ní primary school ní abọ́ secondary school ní àlè má ka ìtàn so ìtàn míì náà wà mẹ́lẹ̀ jẹ́ pé ìtàn tẹ́ gbà àwọn èèyàn rọ ni ìtàn míì náà wà mẹ́lẹ̀ pé òdodo ni tẹ́ gbà àwọn èèyàn kọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀ so tí wọ́n bá ti ń sọ ìtàn yẹn fún wa látara rẹ̀ a máa ń ṣàǹfààní bẹ́ẹ̀ so dára àmọ́ náà ni pé ìtàn tó bá jẹ́ ìtàn tí ó jẹ́ ìtàn tó dáa èèyàn máa ṣàǹfààní látara ìtàn náà ìtàn tí ò bá dáa yóò máa kó ìnira bá àwọn tí wọ́n bá ń gbọ́ ìtàn náà ṣùgbọ́n ìtàn ọlọ́run ó yàtọ̀ sí gbogbo ìtàn pàtàyànyàn ìtàn táwa fẹ́ máa sọ kò bá àjọ òdodo ni. So, pẹ́pẹ́ ìtàn bá fẹ́ sọ náà ká sọ wípé ìtàn yìí ó ṣẹlẹ̀ sẹ́nìkan a sì fẹ́ fi kọ́gbọ́n sọ tí wọ́n bá sọ pé gbogbo ṣẹlẹ̀ sẹ́nìkan yóò fẹ́ fi kọ́gbọ́n láyúgí ní alẹ́hájárú mínàlì kọ́dàrú bó tilẹ̀ kó sọ́ra tó o lè sọ́ra fún kádàrà láéláé kó ní pé ah mo fẹ́ sọ́ra torí bí wọ́n ní ẹnìkan ìdílé gbàdúgbà ṣubú nìyí wọ́n gbà bó tilẹ̀ kéèyàn sọ́ra tó èèyàn ò lè sọ́ra fún kọ́dàrú ló jẹ́ pé ìtàn àti tọ́lọ́run ọba ìtàn tó dá dúró ni ìtàn tọ́lọ́run ọba fi ń fi tọ́lọ́run ọba fi sọ ìtàn fún wa gẹ́gẹ́ òun ni láti lè fìdí òdodo ẹ̀sìn múlẹ̀ tọ́lọ́run ọba fi sọ̀tàn fún wa nìyẹn láti lè fìdí òdodo ẹ̀sìn láti lè fi múlẹ̀ tọ́lọ́run ọba fi sọ ìtàn fún wa torí pé àwọn ènìyàn wọ́n ti mọ ìtàn àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ wọ́n ti gbọ́ ọlọ́run ọba wa fẹ́ kọjá pé tó ń bá tó wá ń sọ ìtàn yẹn padà fànàbí kí àwọn tó ti wá mọ ìtàn yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n máa mọ̀ wípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ti rí so káni wọn bá rẹ máa sọ pé ah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló rí o so látara bẹ́ẹ̀ wọn ò ní lè kò jíṣẹ́ ọlọ́run ọba nírọ́ so òye òye lè ṣe kí ni ọ wọn ò ní lè pe òjíṣẹ́ ọlọ́run ọba wọn ò ní lè pe ní irọ́ so wọn fẹ́ ká pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó bí wọn bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ìyà tó ga lèèyàn máa jẹ látara bẹ́ẹ̀ ọlọ́run bá wò wípé tẹ́ bá tún ti ń gbọ́ ìtàn àwọn tó ṣáájú lọ tẹ́yìn náà rí i pé òdodo ni ẹ ní lè sọ wípé kíní yóò kì í sòdodo lóbi jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí lórí ayé lónìí àwọn bíi yahudi àwọn nasọ́rọ́ ìtàn tí ń bẹ lọ́dọ̀ wọn ó fún irọ́ tó pọ̀ ṣùgbọ́n kúránì wa mọ irú tẹ musa yìí nìsín kúránì mu wa ó tún gbogbo àwọn ìtàn tí ò dáa tó wà lọ́dọ̀ àwọn yẹ̀wúndí ni àwọn nàṣọ́rọ́ ó tún gbogbo àwọn ìtàn yẹn ó tún ṣe gbogbo ìtàn yẹn mo ti ṣàlàyé fún wa sẹ́yìn ọ̀nà tó gbà tún ṣe so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ ìtàn fún wa nítorí kálíbà mọ òdodo alukurani kẹrin alukurani fi jẹ́ musọ́dìkan lè máa bẹ̀yìn láyàdẹ́yìn ó sọ fún wa pé ìyìn tó fi ṣẹlẹ̀ síwájú ó sọ di òdodo ọlọ́run wa ní kàdáníkà bá a ti wá sọ ìtàn Musa fún òjíṣẹ́ ọlọ́run ọba tá a sọ ìtàn Musa fún àwọn tí wọ́n wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ní nàkúsù àlẹ́ ìkà. كذلك نقص عليك من أنباء ما قد سبق. ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni nàkúsù àlẹ́ ìkà a máa sọ ìtàn fún ọ main tó wà nbẹ yẹn àtẹ̀bọ̀ ìdíyà ni báàdọ̀ la máa túmọ̀ rẹ̀ sí so nàkúsù báàdọ̀ àǹbáì máa kọ̀ di sábàkọ̀ a lè sọ gbogbo ìtàn tó ti ṣáájú lọ fún ọ yányán ṣùgbọ́n a sọ díẹ̀ díẹ̀ fún ọ díẹ̀ tá a bá sọ fún ọ yẹn ó ti máa tó a lè máa sọ ìtàn láti bẹ̀rẹ̀ tí ó fi dópin ètò ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ bá wá sọ fún wa là á máa sọ lórílẹ̀ ayé lónìí láwọn kan tí ó jẹ́ pé àwọn èèyàn pa irọ́ tí wọ́n pa irọ́ sí abala rẹ̀ òun ni abala ìtàn àwọn èèyàn parọ́ tó pọ̀ ní abala ìtàn dáadáa ṣùgbọ́n àwọn afọ àwọn ń ṣàlàyé fún wa wípé ìtàn tá a bá sọ kó jẹ́ wípé bí kùránì ti sọ gẹ́lẹ́ àti gbànàbí ti sọ láti sọ. So tẹ́nìkan bá ti ń sọ ìtàn tí bá ti ń fi nǹkan kún àwọn àfáà òfẹ́ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ irọ́ òun yóò máa wà lára ìtàn téèyàn ń sọ yẹn ọlọ́run bá sọ díẹ̀ fànàbí mi ìtàn Musa ọlọ́run bò tó láti bẹ̀rẹ̀ kó wá máa ṣàlàyé ìtàn Musa so ọlọ́run bò sí bẹ́ẹ̀ ọlọ́run bá sọ díẹ̀ tó máa wúlò fún wa ọlọ́run bá ṣàlàyé ẹ̀ fún wa ìdáhùn bàbá tó wá ṣàlàyé ẹ̀ a sọ̀rọ̀ kọ́ ẹ̀ mọ̀dábẹ́ kọ̀ọ̀bá sọ kọ́ ẹni tó bí Musa tó wá ní umu Musa ìyá Musa tí wọ́n wá ní pé ọgbọ́dọ̀ mú kọ́ rẹ̀ dẹ́gbẹ́ ní wọn ránṣẹ́ nǹkan máa ń kọ́ rẹ̀ káàkiri ibi wọn ò ní kọ́ lọ sọ́dọ̀ àwọn alùkìtàbì lọ títí so òtọ́ alùkìtàbì bá sọ orúkọ yẹn èèyàn lè sọ ṣùgbọ́n kẹ̀yìn wọn ń sọ pé òun gangan lọ́wọ́ á jẹ́ ni o òun lọ́wọ́ á jẹ́ òdodo ẹ̀ẹ́kàn lè sọ ni pé òun wá ní ọ̀dọ̀ sọ pé òdodo tó báwọn tó súnmọ́ ẹ̀sìn Islam ẹ̀rọ lọ́gbẹ́ ah ó kọ tí wọ́n wá dá ìwọ̀n lọ́wọ́ á òdodo so látara bẹ́ẹ̀ ìtàn tọ́lọ́wọ́ bá sọ fún ànábì ọlọ́wọ́ bá ní a tún máa sọ ìtàn fún ọ báàdọ̀ àǹbá ìmọ̀ kọ́dí sàdákọ̀ díẹ̀ nínú àwọn information àwọn àlámẹ̀rí tó jẹ́ wípé ó jẹ́ díẹ̀ nínú mọ́ kọ́dí sàdákọ̀ sọ èrò nǹkan tó ṣe wípé nǹkan yẹn ti gbáwájú àmọ̀ ṣàlàyé fún ọ ànábì náà. وقد آتيناك من لدنا ذكرا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga wá ń ṣàlàyé fún òjíṣẹ́ ọlọ́run ó dẹ̀ ń ṣàlàyé fún ẹnìkọ̀ọ̀kan wa náà pé wàkọ́dí àtẹ̀yìnáka mílàdúnná dìkìrọ̀ wàkọ́dí àtẹ̀yìnáka mílàdúnná dìkìrọ̀ àti fi ta ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba àti fi ta ọ lọ́rẹ mílàdẹ́yìnà látọ̀dọ̀ wa mílàdúnà látọ̀dọ̀ wa díkìrọ̀ ọlọ́ni a fi ta òjíṣẹ́ ọlọ́run ọba lọ́rẹ díkìrọ̀ kí ni wọ́n pè ní díkìrọ̀ òun náà ni alukur'anul karim torí pé ó kọ alukur'ani karim òun ló ń jẹ́ díkìrù lára ó kọ alukur'ani karim ànábì gangan náà tún jẹ́ àdíkìrù. so torí pé ọlọ́run ọba lò fún Quran ọlọ́run ọba dẹ̀ lò fún òjíṣẹ́ ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ ní sọ́tún àbíyá ọlọ́run wàhádà mubarakun ọlọ́run eléyìí ni Kùránì ọlọ́run pè ní mubarakun ọlọ́ni díkírù mubarakun anzalnahu. wàhálà díkírù mubarakun anzalnahu. ọlọ́run ọba ní díkírù ní kùránì jẹ́ mubarakun díkírù tá a fi àlùbáríkà sí anzalnahu tí ọba sọ ọlọ́run bá ní pé ẹ mẹ́jẹ ẹni tí ó tako kùránì náà sọ látara bẹ́ẹ̀ kí ló dé ọlọ́run bá fi pé kùránì díkìrù ó pọ̀ ní ayé àpọ̀ ní alukùránì kẹrin tẹ́gbẹ́ ọlọ́run bá ti pé alukùránì ní díkìrù díkìrù lọ́wọ́ bá pè ní pé nínú súrà kẹrin sọ́tù sọ wọ́n ní wàlùkùránì lè díkìrù nusatu sọọd ọlọ́run ní kùránì tẹ́ ń yẹn bí ọlọ́run fi búra tó jẹ́ bí díkìrù. ọlọ́run bá lóun fi kùránì búra kùránì yẹn wá ní wá jẹ́ bíi kùránì tó ní zikiru nínú so àwọn afáwa ní kí ni wọ́n pè ní zikiru tó wà ààrẹ ní ìtàn tọ́lọ́run sọ fún wa yìí ìtàn àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ọba wa sọ fún wa dákàrọ̀ ni pé kéèyàn nǹkan. kéèyàn ṣàlàyé nǹkan fún yàn so oní ń pè ní dákàrọ̀ ọlọ́run ọba ṣe kùránì nìkan dẹ́ pé nǹkan tá a bá mọ̀ kùránì ó ṣàlàyé ẹ̀ fún wa so gbogbo àwọn ìtàn àwọn tó ti ṣáájú lọ kùránì ṣàlàyé ẹ̀ fún wa abala alákọ̀ọ́kọ́ nìyẹn gbogbo tó ṣáájú lọ kùránì ṣàlàyé lọ́nà tí ó gbà yé wa ó ti ṣàlàyé abala ẹlẹ́ẹ̀kejì kùránì ló ṣàlàyé ọlọ́run fún wa so gbogbo afẹ́ mọ̀ nípa ọlọ́run ni o that law bóòlù ọlọ́run ọba ti rí afẹ́ mọ̀ nípa rẹ̀ ni Kùránì ló ṣàlàyé fún wa báwo ni ọlọ́run ti ń ṣiṣẹ́ rẹ̀ Kùránì ló ṣàlàyé fún wa báwo ló kọ ọlọ́run Kùránì ló ṣàlàyé fún wa báwo ni ìròyìn ọlọ́run Kùránì ló ṣàlàyé fún wa so abalabáwọn Kùránì ló jẹ́ àmọ́ oúnjẹ bíkìlù látara bẹ́ẹ̀ lẹ́yìn wá ìgbà náà àwọn òfin tá à ń lò àwọn àdájọ́ ẹ̀sìn tá ń lò nta máa ṣe níbi ààyè kọ̀ọ̀kan á kírun ni á gbàwẹ̀ ni á ṣe ayọ̀ ni gbogbo ẹ̀ pátá kùránì ló wá ṣàlàyé ẹ̀ fún wa lábala àkàm kùránì ló ṣàlàyé ẹ̀ fún wa so òun ló ṣàlàyé fún wa òun ló jẹ́ ká mọ àwọn àdájọ́ tí eh, ọlọ́run fẹ́ ká máa tẹ̀lé abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí kúránì ṣàlàyé fún wa ni pé gbogbo tá a lọ bá pàdé gbogbo tá a lọ bá pàdé lálìkẹ́ àmọ́ tá a fi wọnú àlìjẹ náà kúránì ló ṣàlàyé gbogbo ẹ̀ fún wa so ọlọ́tara bẹ́ẹ̀ ìjẹ́ fi ń pe kúránì ní kí ni ọ the dikiru nìyẹn tí wọ́n fi ń pe ní adikiru so abala mẹ́rẹ̀ẹ̀rin yìí òun làwọn àfa sọ ipe gbogbo tó ti ṣẹlẹ̀ ṣáájú lọ pátá yáyá. Kurani ṣàlàyé ẹ̀ fún wa níwọ̀n àbátìlá ká ó lè gbà abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí kùránì fi ń jẹ́ díkìrù nìyẹn abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì abẹ́ mọ́lọ́hún bóò láti mọ́lọ́hún kurani ṣàlàyé ẹ̀ fún wa abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta afẹ́ mọ ìdájọ́ ẹ̀sìn bóò láti mọ ìdájọ́ ẹ̀sìn kùránì ṣàlàyé fún wa abala ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ń tá a kojú tá a bá ti kú tán tí ó fi ti jẹ́ ọ̀gbìn gbàlùkìá náà kùránì ló ṣàlàyé fún wa so bóyá la fi gbé kùránì ni kí ni ọ àdìkírù so ànábì náà wà níyì kùránì ò lè dá máa ṣàlàyé <laughs> kùránì ò lè dá máa ṣàlàyé àwọn abala mẹ́rẹ̀ẹ̀rin nítorí ṣáájú lọ ànábì ní kà fáwọn èèyàn nítorí ṣáájú lọ ní ọ̀rọ̀ nípa ọlọ́run ànábì ní kà fáwọn so ìdájọ́ ẹ̀sìn ànábì ló ń kà fáwọn so èyí tí ó ṣẹlẹ̀ tálíkì àwọn ọlọ́wọ́ bó fi dé kálọ́ kàfá àwọn yẹn ànábì ló ń kàfá àwọn yẹn so orúkọ méjèèjì yẹn àdìkírù tó yẹ ló fi jẹ́ pé ó bá ọlọ́wọ́ bá lò fún alukur'ani karim ọlọ́wọ́ bá bẹ̀ lò fún kíni ọ òjíṣẹ́ ọlọ́wọ́ bá so lọ́dọ̀ abẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú aya yìí tí wọ́n kà fún wa náà ni pé wàkọ́dí àtẹ̀yìnáká. wàkọ́dí àtẹ̀yìnáká mi làlẹ́ mi. àwọn ọlọ́run ọba a ti fún ẹ látọ̀dọ̀ wa mílíàdúnná láti ọ̀dọ̀ wa àwọn ọlọ́run ọba ti fún ọ ní kíní òdìkìrọ̀ a ti fún ọ ní alukurani kẹrin so a ti fún ọ ní alukurani kẹrin so ọlọ́run ọba jẹ́ àmà méjèèjì pọ̀ nígbà tí wọ́n bá ní pé nínú súnrọ̀ kan tẹ́ pé súnrọ̀ tù lóòrùn níparí sún ọlọ́ni wàyí yàkádùn lẹ́dínà káfàró. wàyí yàkádùn lẹ́dínà káfàró láyé ìgbégbóná kàbí agbẹ́sọ̀rọ̀ mi. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba ní nígbà tí díẹ̀ òun ni àwọn kèfèrí làyíṣìlì kú nẹ́kàbí àbísọ́ọ̀rì ìn wọ́n fẹ́ lè gbé wọ ànábì wọ́n fẹ́ lè gbé ọ sùúrù báyìí. ọlọ́run nígbà tí wọ́n bá gbọ́ dèékè òun náà nígbà tí wọ́n bá gbọ́ kúránì so tí wọ́n bá ti gbọ́ kúránì wọ́n fẹ́ lè sọ pé ah kí àwọn kó fojú tó báwọn lọ́wọ́ tí wọ́n wọ́n ní ojú burúkú tí wọ́n máa fi wo nǹkan wọ́n fẹ́ lè mú ojú burúkú yẹn kí wọ́n fi gbé wọ ànábì sùúrù sọ ọlọ́run bá lo díkìrù bẹ́ẹ̀ fún Qur'an ọlọ́run á ní kí ni ẹ. fàyàkùnrùnà ìnáwó àmàjẹ̀mọ́. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n bá ti wá lè gbé àlẹ́bí ṣubú wọ́n wà ní wípé ìnáwó làmàjìnà wọ́n ní ànẹ́bí wọ́n ní àwèrè ní so wọ́n ní àlìjẹ̀nu ó ti ń bẹ lára rẹ̀ ní ẹ̀dá ìjẹ̀nu bá ń bẹ lára rẹ̀ ní nǹkan ò lè mú èyí sàṣìwèrè so ọlọ́dàra bẹ́ẹ̀ wọ́n bá pè ṣọlọ́wọ́n bá wọ́n bá pè ní wèrè. lẹ́nu ọlọ́run so òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba ṣàfọmọ́ rẹ̀ pé ṣe wèrè ni nam. wàmà húwà ilà àdìkìrò nílò àlàmì. ọwọ́ ni ilà jẹ́ ni ọlọ́run jẹ́ àmà méjèèjì pọ̀ ó jẹ́ àmà àti kùránì ó wọn pọ̀ nínú so ọlọ́run bá ṣàlàyé fún wa nínú àyà tó ń kà fún wa yẹn kùránì ní díkírọ́ tó wà bíbí ló lọ rìfà lọ bá bóyá pé díkírù nígbà míì a máa túmọ̀ sí ṣáráfù gẹ́gẹ́ bá àwọn afá àti sọ a máa túmọ̀ sí àgbéga so inú sọ́tò sukùrù ọlọ́ni wa innahu làdíkírù laka wálíkàwùmíkà so ọlọ́ni kùránì tẹ́ ìwé yẹn ṣáráfù laka ọlọ́run ṣe ní àgbéga fún wa ànábì wálíkàwùmíkà àti fún àwọn èèyàn rẹ̀ so ame tuma díkìrù ni sharafu so nínú alukurani kẹrin nígbà míì tí a bá rí ṣùgbọ́n míì tá a bá rí àtúmọ̀ rẹ̀ ní ìtumọ̀ Qur'an ìgbà míì tá a bá rí àtúmọ̀ rẹ̀ pé ó rí fáà lọ bá ànábì ìgbà míì yóò rí fáà lọ bá wípé ṣarafu àgbéga so kó tó wá jẹ́ pé ó wá túmọ̀ ìtumọ̀ rẹ̀ kéèyàn ọ̀nà ti ọlọ́run ọba so kéèyàn ọ̀nà ti ọlọ́run ọba bẹ́ẹ̀ yẹn ń ṣe àdìkárù ni àbí yẹn ń ṣe nǹkan kan àtúnwá máa túmọ̀ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀. نعم آية تتلي من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا ọlọ́ba wa ń ṣàlàyé fún wa pé mọ́ni àárọ́dọ̀ àníhù ẹni tó bá wá jẹ́ wípé ọ̀rọ̀ tó wà nínú alukurani kẹrim ó wá lóhùn ògbà ìyẹn ni mọ́ni àárọ́dọ̀ àníhù ó ṣẹ́rí kúrò níbi kurhan ìyẹn ni pé lam bil kurhan wàlámù yá àmàlùmí já àbí alukur'an ẹni yóò nígbàgbọ́ sí kur'an ìtí kur'an ni yóò ṣe kò ṣe tí kur'an bá sọ ìtàn fún ọ̀rọ̀ ìtàn eléyìí eléyìí kò sọ̀tàn yín dáadáa jáde ẹjẹ tó àwọn sọ ìtàn kí wọn wà bẹ́ẹ̀ ìyẹn náà ọ kó nìyẹn bá ti sọ sọ sọ sọ yìí ntí kúránì sọ òun tẹ̀lé gbogbo information tí fún wa pátá yányán òdodo ni ní to bá ti tako irọ́ ni so látara bẹ́ẹ̀ ẹ ń bá lóun gba information tó wà nù ìlú ẹni bẹ́ẹ̀ ó àrọ́dọ̀ àni kúránì abala alákọ̀ọ́kọ́ nìyẹn ẹni tí ọlọ́run bá bá sọ ẹni tí a bá ṣàlàyé ọlọ́run bá fún pẹ̀lú ni tó ló jẹ́ pé àwọn afọ́ọ̀mọ̀ ṣàlàyé fún wa pé tó o bá fẹ́ wá orúkọ ọlọ́run o gbọ́dọ̀ wájú ní alikitaabu wa sunna lọ inú Qur'an sunna wa ṣàlàyé Qur'an tó jẹ́ ọ̀rọ̀ anabi sallam so gbogbo orúkọ ọlọ́run wa fẹ́ wá inú Qur'an ló ti wá tó wá tilẹ̀ orúkọ ọlọ́run o tó wá pè kankan ló kọ ọlọ́run tí èyí ṣe pé ọlọ́run ti Qur'an ti Qur'an nínú so látara bẹ́ẹ̀ àìpọ̀ lọ́hùn ní tí ò bá so tí a bá ti mọ̀ pé a mọ ìtumọ̀ ọkọ̀ náà á dàkẹ́ ni bàtà bá tó rí ọkọ̀ tó lọ́wọ́ bá bá ń jẹ́ láti sọ pé ọkọ̀ tó lọ́wọ́ bá ń jẹ́ ni lẹ́yìn wá gbàgbé gbogbo ìdájọ́ inú kùránì ó gbọ́dọ̀ bá àyàn láàmú ni téèyàn bá ti takò ìdájọ́ kan nínú ìdájọ́ kùránì ó ti àárọ̀dọ̀ àlẹ́ kùránì ó ti sẹ́ni nìyẹn kò gbá tí kùránì mú wá nìyẹn lẹ́yìn náà information tó ní kùránì fún wa nípa ìta àbá pàdé inú sàárè ìta àbá pàdé gbangba ta kìámà ìtọ́wà nù àlìjẹ́nà ìtọ́wà nù ná tọ́ ọba ti lé òní gbàgbọ́ sí i o ti sẹ́ni pé òun kìnìyẹn o o ti sẹ́ni pé òun gba kùránì gbọ́ nìyẹn so bí kùránì ti jẹ́ bíkìrì yẹn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà á lẹ̀ kó torí ẹ̀ jẹ́ bíkìrì yẹn tó o bá ti wá lọ nígbàgbọ́ sí àwọn tó jẹ́ kọ́bárù bẹ́ẹ̀ tó o bá máa ṣe àwọn tó jẹ́ pé àṣẹ àbí mọ́ṣe rẹ̀ tọ́wọ́ bá máa jìnnà sí gbogbo àwọn nǹkan yẹn ó sọ fún wa rí pé irú ẹni bẹ́ẹ̀ àárọ̀ dọ̀ ànìkù olùsẹ́ríkò níbi kùrán yẹn so kí ni àwọn aṣẹlẹ̀ sí lónìí náà. àìyàwó yàmínú yàwó mẹ́lòkì yàrá tí ó zọ́. ọlọ́ni pa ìnáwó yàmínú yàwó mẹ́lòkì yàrá tí wíìzì ọlọ́ni ẹni náà yàmínú yóòrù báyìí ni yàwó mọ̀lìkì yàmátì wíṣírọ́ ẹni yẹn yàmínú yàwó mọ̀lìkì yàmátì wíṣírọ́ nǹkan tó ń pè ní wíṣírù ẹrù tó bá wúwo òun ni wọ́n ń pè ní wíṣírù alẹ́hìmúlú àfẹ́kìrì ẹrù tó bá wúwo òun ni wọ́n ń pè ní wíṣírù so wíṣírù wàá nì a máa jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ tí wọ́n máa jẹ́ wíṣírù ọlọ́run bá wá lò níbẹ̀ yìí pé ẹrù ẹ̀ṣẹ̀ tó wúwo ẹni ọ̀hún tó bá dijọ́ gbé gàlkìyàmà bọ́lá ọba ti sọ nìyẹn so iṣẹ́ tá à ń ṣe yìí gbogbo nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀ jẹ́ iṣẹ́ tá à ṣe à ń kírun ni à ń gbáwẹ̀ ni à ń ṣe gbogbo ẹ̀ àwọn kinní yìí àṣìyáwó àlùmọ̀nàwíyà ni wọ́n ìgbàlá ń pè ní àṣìyáwó àlùmọ̀nàwíyà òun náà ni pé nǹkan tí ó jẹ́ wípé a lè fojú rí òun ni àlàṣìyá àlùmọ̀nàwíyà a lè fojú rí iṣẹ́ dá ń ṣe a lè fojú rí ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó yẹ pé ó lágbára ni yóò wá sọ iṣẹ́ tá à ń ṣe yóò wá sọ di nǹkan kan bíi bọ́dì iṣẹ́ tá à ń ṣe ni àwọn òṣèré fojú rí ṣùgbọ́n ibi dágbà ọlọ́run ọba tó tóbi òde òun náà ní wípé ọlọ́run ọbẹ̀ sọ di nkankan ó jẹ́ pé ọlọ́run ọbẹ̀ bá wà nínú sàárè iṣẹ́ yìí yóò máa ṣe fàájì pẹ̀lú yàn so tó bá yẹ pé iṣẹ́ ẹbú náà ni yóò wà pẹ̀lú yàn tó bá yẹ pé iṣẹ́ ọdẹ náà ni yóò wà pẹ̀lú yàn tó bá yẹ bá ń lọ tí wọ́n ń sìn yàn lọ tí ń lọ sínú sàárè wọn ni àwọn ẹbí rẹ̀ ó tẹ̀lé àwọn ẹbí yẹn á rí pé àwọn ẹ̀dá àlefojúrí ni wọ́n ọlọ́ni gbogbo dúkìá rẹ̀ pátá yẹn ó tẹ̀lé ẹ̀lẹ́dàá wọ́n bí ah, àdìsí bó ni dúkìá ti tẹ̀lé ebi lé ó dá dúró síbi tó wà ni bóòlù dúkìá tí wàá tẹ̀lé ẹni yẹn ọlọ́run bó sọ dúkìá yẹn di bọ́dì kan tí ó tẹ̀lé yóò tẹ̀lé àwọn kẹlẹ́ máa wo dúkìá yẹn lọ ọlọ́run ti sọ pé kó tẹ̀lé báwọn torí dúkìá tá a ní tọ́lọ́ bá fẹ́ parẹ́ lẹ́ẹ̀kan náà ọlọ́run kápá àti parẹ́ ọlọ́run bó sọ di bọ́dì yóò bẹ̀rẹ̀ kó máa tẹ̀lé bẹ́ẹ̀ náà òun náà ní iṣẹ́ tó wá ṣe náà òun náà di bọ́dì yóò ṣe kí ni o tí yóò tẹ̀lé yóò tẹ̀lé débi ẹnu sàárè àwọn ẹbí rẹ̀ wọ́n padà àwọn wọ́n padà dúkìá wọ́n padà ṣùgbọ́n iṣẹ́ yẹn nìkan ní oníṣẹ́ kí ni ò ní padà tí wọ́n bá ti ń sin wọ́n jọ sin wọn àti ẹ̀pọ̀ síbẹ̀ ni so iṣẹ́ yóò máa wà pẹ̀lú ọmọ èèyàn ni so kullu insani wa amalu so ọmọ ènìyàn gbogbo wọn ni wọ́n máa wà pẹ̀lú kí ni o pẹ̀lú iṣẹ́ wọn so látara bẹ́ẹ̀ òun náà ni pé tó wá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà iṣẹ́ yóò wá di ẹrù ńlá iṣẹ́ tọ́mọ èèyàn ṣe lọ́jọ́ iṣẹ́ aburú ni o lọ́wọ́ adìẹ ẹrù ńlá ẹni tó wá ṣiṣẹ́ wà gbèrú ó náà ní àyà ń sọ fún àwọn. àìnáwó yàmìrì yàwó mẹ́rin kìyà bẹ̀tì wùzọ́. ọ̀rọ̀ ló bá ti jẹ́ ọ̀gbìn di àlùkìyà náà ẹ bá ti jẹ́ kèfèrí tó sẹ́rí kò bí tí yóò tẹ̀lé yóò gbé ẹrù ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni yóò gbèrú ọlọ́run sọ di ẹrù tí ó rù níjọ́ ọ̀gbìn àlùkìyà náà ọlọ́run ọba ní ọlọ́run ọba ní khalidina fi ì fi dálíkàlẹ̀ hamlin ọlọ́run ọba ní ẹrù yẹn ó máa wà lórí ẹ̀ bí ó ti máa wà lórí ẹ̀ gbére nìyẹn torí pé iṣẹ́ rẹ̀ ni kò lè kúrò lọ́bẹ̀ iṣẹ́ rẹ̀ ni kò lè kúrò lọ́bẹ̀ láíláí yóò rú ni ó rí i pé kèfèrí àyà ń sọ fún agbé yóò rú iṣẹ́ rẹ̀ ni wọn ò ní sọ iṣẹ́ yẹn kalẹ̀ kúrò lọ́rùn rẹ̀ láéláé orí rẹ̀ ni ọ wà yóò wà á máa bẹ gbére fi amúlì kìnìún dáríkàl wizard yóò máa bẹ níbi gbígbé ẹrù yẹn ni ọlọ́run ní gbé kúrò lórí ẹgbà kankan bí ó ti máa bẹ gbére nínú iná bẹ́ẹ̀ náà ni ọ máa bẹ gbére níbi kìnìún kó gbé ẹrù yẹn sórí tí ó dẹ̀ máa jìyà náà pẹ̀lú ẹ̀ نعم وساء لهم يوم القيامة حملا ọlọ́ni وساء لهم يوم القيامة إملا ọlọ́run ọba ní sáà ìmúlá tọ́lá bá ti mú sáà wá ó ti túmọ̀ sí bíṣà sọ ọlọ́run bá ti wá pé sáà lè hamulu ìmúlá sọ ọlọ́run ọba ní ẹrù tó burú jù òun ló mọ̀ jẹun tó bá jẹ́ pé ẹrù téèyàn lọ rù ó jẹ́ pé ẹrù ẹ̀ṣẹ̀ lèèyàn lọ rù ń jọ́ gbé dàkíyàmọ̀ gbogbo ẹrù téèyàn bá ń rù láyé ẹrù lásán ni ṣùgbọ́n ẹrù tó jẹ́ ẹrù tó burú téèyàn gbọ́dọ̀ gbàdúrà pé kéèyàn olú òun ni kéèyàn lọ rù ẹrù ẹ̀ṣẹ̀ yẹn níjọ́ gbé dàkíyàmọ̀ ọlọ́ni kéèyàn ló gbàdúrà rẹ̀ pé kéèyàn ọlọ́mọdé àwọn ọba ń rú ẹ̀ ọlọ́ni wàsá àlàhùn. wàsá àlàhùn ìyá òmìnira kìyà mọ̀tí wùdúrọ̀. ọlọ́run àlàhùn ìyá òmìnira kìyà mọ̀tí ìmúlá. sọ ọlọ́run ọba tó lára ẹgbẹ́ wa mú ìlà òun wa láàmú yẹn àwọn afọ àdídìdì bayan ọlọ́fẹ́ ṣàlàyé pé àwọn wo ni ó jẹ́ tiwọn àwọn wo lẹ́nu yẹn máa jẹ́ ọlọ́run wa ni àwọn tó ṣe é gbé mọ̀ àárọ̀dọ̀ anikun ẹni tó bá sẹ́rí kúrò níbi Quran torí pé máa mùsùlùmí ni ọlọ́run lè wá ní singular ṣùgbọ́n a máa túmọ̀ pé ẹgbẹ́gbẹ́ wọn tá a bá kó wọn pọ̀ àwọn àti jámùú ọlọ́run fi ní wàsá àlàkùn yàwó màlìkìyà àmàtì himlan ọlọ́run ní pé ẹrù táwọn tí ó jẹ ẹrù àwọn tó jẹ àwọn tó sẹ́rí kúrò níbi Quran ọlọ́run ní ẹrù tó máa burú ni o oníjọ́ gbẹ̀dàkìyà àmà náà ọlọ́run bá tí ọlọ́run rẹ̀ ga ó wá bọ́ sí abala míì èyí tó jẹ́ wípé ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa èyí tí ó máa jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbédìde bìdáyàtúlì báhásì ìgbà tọ́lọ́run bá máa gbé wa dìde gbogbo nǹkan tí ń bẹ láyé pátá yányán gbogbo rẹ̀ ni ó tán èyí tó jẹ́ wípé ìsirọ̀fíìn yóò fan fèrè fèrè tó fan yìí alákọ̀ọ́kọ́ tí ó bá fan òun ni ó máa sọ fún wa wípé gbogbo tí ń bẹ láyé pátá yányán òun ló máa dùnkù so fèrè àkọ́kọ́ nìyẹn lẹ́yìn àmọ́ ń pe fèrè náà sọ nẹ́fúkọ́tù àlìfáàzáì yóò kọ́kọ́ mú ìpayà wá ná so ìpayà òní ọ̀kọ̀ọ̀kọ́ ṣẹlẹ̀ òní tí wọ́n ń jẹ́ nẹ́fúkọ́tù sọ́ìk lẹ́yìn ìgbà tí ìpayà bá dé àwọn èèyàn ó kù so fèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ṣùgbọ́n fèrè ẹlẹ́ẹ̀kejì nígbà gbogbo nǹkan bá ti kú tán yáyá pẹ̀lẹ́gbẹ́ fèrè alákọ̀ọ́kọ́ tó ní kí gbogbo nǹkan ó kú àwọn kan ó sẹ́kù ẹ̀rọ ọlọ́run bọ́ padà ní pé kí gbogbo àwọn tó ń sẹ́kù yẹn náà kí gbogbo àwọn tó padà di òkú. nọ́fọ̀ àyẹ̀lẹ́ tó wọ́n máa ń ṣàlàyé bíi ó wá jẹ́ nọ́fọ̀kọ́tò lè bá a sè ìfún apèrè tí ó máa gbé àwọn èèyàn dìde láti inú sàárè ọlọ́ni yahoo máa yún fákùfì sùn rẹ̀ ọlọ́ni ọjọ́ tí wọ́n máa fọn nǹkan sínú fèrè ṣùgbọ́n àdìsí ti wá ó ti wá ṣàlàyé fún wa wípé ẹni tí ó fọ nǹkan ó ní Israfil so látara bẹ́ẹ̀ kò sí èméjì mẹ́pẹ́ ẹni tí ó fọ nǹkan òun náà ní kí ni o Israfil ọlọ́nkàn mu wa ní mẹ́jìlú bíi ni ọlọ́wọ́ bó dákọ Israfil bẹ́ẹ̀ yàwó máa yí wọn fàkú fi sùn ọjọ́ tí wọ́n máa fọ nǹkan sínú òwò tó gbé jọlọ́wọ́ bá ní nǹkan tó ń pè ní sùn ó ní kọ́rínù ni. Su, nínú àdìsí tó fìdí múlẹ̀ ànẹ́bì ní kọ́rínù ni òun ni wọ́n ń pè ní kí ni àsúrù òṣìṣẹ́ ọlọ́run ọba dẹ̀ sọ wípé ìsọ̀rọ̀pìlù ti gbé ìwé yẹn sẹ́nu báyìí ó dẹ̀ wò ó dẹ̀ ń wo ọlọ́run ọba báyìí pé kọ́ bó kẹ́ pàrọ̀ láṣẹ ni kó wò fún fèrè gbogbo ayé parí àṣẹ ọlọ́run nìkan ní retí kó fi fún fèrè yẹn so ìṣọlá wa sọ pé báwo lòun ti fẹ́ máa sọ pé kóun tún máa sọ pé òun fẹ́ máa wá ìgbádùn ayé nígbà tí sọ̀fíìmù ti gbé fèrèsí tó ti gbé ìwé sẹ́nu tí kò retí àṣẹ ọlọ́wọ́ ọba kàké pé kóun kàn fa fèrè ni so látara bẹ́ẹ̀ ìmọ̀ afán fèrè tó wà níbí ìgbẹ́ báwọn afá ti sọ òun náà ni ìfọn fèrè èyí tó jẹ́ wípé nafuatu libas òun náà ló ń rí fáàsì tó gbé ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ òun náà ni àlẹ́ aṣírù ọlọ́run bá máa gbé wa dìde ó máa kó wa jọ ọlọ́run á sọ fún wa pé lẹ́yìn bàtà bá fọn fèrè náà tán tí wọ́n fọn fèrè kí gbogbo wọn dìde ńlẹ̀ ọlọ́run kí ló wá máa ṣẹlẹ̀. wàrà ṣòro ló jẹ́rìí mi náyà òun ìdí ṣòrùkà. ọlọ́run ní wàrà ṣòro ló jẹ́rìí mi gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ bí ìyẹn náà ni àwọn tí ò gba Kùránì gbọ́ àwọn tí ò gba Islam àwọn tí ò tẹ̀ láṣẹ ọlọ́run ọba lórílẹ̀ ọlọ́run ní wà náà ṣòro lùmùjìrìmí ọlọ́run ní gbogbo àwọn èèyàn yìí lákòjọ sọlọ́run kọ́ adá jẹ́ mùmìnì náà jọ ṣùgbọ́n ọ̀dọ́ wọn bá ń sọ níbi bíi ọ̀rọ̀ àwọn tó jẹ́ mùjìrìmí ni ẹni tó bá sọ pé òun ò gba kùránì gbọ́ òun ọlọ́run bá ń sọ níbi bíi ọlọ́ba tó jẹ́ pé ó wá mú ọ̀rọ̀ náà ó wá dojú ẹ̀kọ́ ọ̀dọ́ tiwọn nìkan àwa tá a jẹ́ mùmìnì náà ọlọ́run bó kó àwa náà jọ gẹ́gẹ́ bí ó ti kó àwọn tí wọ́n jẹ́ àlùmọ̀jìrìmí jọ ọlọ́ni wà náà ṣòro ìmùjẹ̀rìmí. wà náà ṣòro ìmùjẹ̀rìmí nàyàwó ìbí zòkọ́. ọlọ́ni a máa kó àwọn tí wọ́n jẹ́ àwọn mùjẹ̀rìmí àwọn oníṣẹ́ ibi a máa kó wọn jọ tá a bá kó wọn jọ ọlọ́run á ní wọ́n máa jẹ́ zorí kan èyí ó ti dá wọn mọ̀ tó bá ti rí wọn àwọ̀ tẹ́ ẹ máa rí lára wọn yóò dà gẹ́gẹ́ bí àwọ̀ eléeru tẹ́ ẹ bá ní àwọ̀ eléeru wọ́n pè ní azẹ́ọ̀kù zarukọ́ù zorukù ọlọ́run ní àwọ̀ tẹ́ ẹ rí lára wọn àwọ̀ bí àwọ̀ eléeru ni bí àwọ̀ ojú sánmà ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn wọn ó ti sì pẹ́lẹ́pẹ́lẹ́ wọn bá ti ń ṣàlàyé fún wa nìyẹn ọlọ́run ọba ní ẹ máa rí wọn ní zorukọ́ù ojú wọn gan yóò jẹ́ súrúkọ́n àbùdánù wọn gbogbo ara wọn zurikọ́n sọ̀rọ̀ àwọn bóti kékeré ọmọ rẹ̀ pé àwọn eléyìí ẹni iná ni wọ́n. so ìyàtọ̀ ó ti wà láàrin ẹni tó jẹ́ mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí lọ́wọ́ bá ti ń gbé wàhálà ìdílé báyìí lèyí ó ti máa rí pé àbí tí mo ti rí lára eléyìí eléyìí kò sí èméjì bẹ́ẹ̀ nínú àwọn mùjìrìmù ọlọ́wọ́ bó ṣe yàtọ̀ yóò ti mú àwọn àmì wá tá a yàtọ̀ láàrin wa ọlọ́run á sàlàyé fún wa ní Kùránì pé ìyàtọ̀ tá a fi mà òun náà ni tá a fi dáhùn mùjìrìmù tá a fi dáhùn mọ̀ nìyẹn náà. يتخافتون بينهم إن لبثتم إلا عشرا. ṣùgbọ́n adé wá jẹ́ múmìnì tí wọ́n bá dá dìde ìmọ́lẹ̀ la máa bá lára wọn ìmọ́lẹ̀ wọn kàn jẹ́ oríṣiríṣi ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ wọn máa tóbi jura wọn lọ bí kálukú bá ti ṣe ìbáàdà sí i ṣùgbọ́n kéèpì òṣìṣẹ́ wọn bá gbé dìde kò ní sí ìmọ́lẹ̀ kankan lára rẹ̀ ara rẹ̀ ó kàn dàbí eérú ni so kò ní sí màlẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wa ni kí ni o yàtà kọ fatu. yàtà kọ fatu na báyìí na òun ìlà bí tún ìlà aṣọ. ọlọ́lé àwọn tó wá jẹ́ àwọn mùjìrìmọ́ọ̀n yàtà kọ fatu na bẹ́ẹ̀ náà ò tẹ́ bá lè yẹn ń ṣe takọ́ fútù àbí alẹ́kọ́fútù òun ni kéèyàn máa sọ̀rọ̀ tí ò ní lọ sókè ọ̀rọ̀ tó jẹ́ wípé àárín ara yín lẹ́ẹ̀tìjọ́ máa sọ. So ẹ̀ẹ̀ni lè sọ sókè tí wọ́n tàkọ́ fata ni pé láàrin àwọn mùjìrìmùn ọlọ́run ní tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa sọ òlélẹ̀. ìlà bí torí ìlà aṣọ. ó máa sọ wípé ìlà ìlà aṣọrọ̀n ìlà ìlà aṣọrọ̀ wọ́n ní àwọn o máa ìlà aṣọrọ̀ gbogbo táwọn lò láyé kò ju mẹ́wàá lọ àwọn apá wa ní ìtumọ̀ méjì ló túmọ̀ sí nínú kó jẹ́ aṣọ́rọ̀sà art àwọn olójú wákàtí mẹ́wàá lọ láyé wọ́n máa wò bẹ́ẹ̀ ọ̀ọ́kùnrin sọ wípé àwọn olójú aṣọ́rọ̀láyà lè ọjọ́ mẹ́wàá a máa ń fi alẹ́ a máa ń fi ka ọjọ́ a dẹ̀ máa ń fi ọ̀sán a máa ń fi ka ọjọ́ lọ́dọ̀ àwọn alárúbáwá aṣọ́rọ̀láyà lè ní wọ́n ní àwọn olójú kí ni ó ọjọ́ mẹ́wàá lọ. nítorí kí wọ́n máa sọ bẹ́ẹ̀ náà ni wípé nígbà tí wọ́n rí ìbẹ̀rù ọjọ́ gbé dàkíyàmà bó ti lágbára tó ẹ̀rí wọ́n wá bẹ̀rẹ̀ sí í bẹ̀rù pé ah kí ló fẹ́ ṣẹlẹ̀ sáwọn báyìí àwọn náà ti rí bọ́dí ara wọn bí bọ́dí wọn ti rí wọ́n wá mú wá wípé àwọn ò ọjọ́ mẹ́wàá lọ ẹ̀rí kí náà lẹ́bi máa ṣe wọ́n lẹ́bi máa ṣe àlè údírù hmm. sọ ọjọ́ tí ò sí ìtìdáàrù wọ́n fẹ́ máa ṣe ìtìdáàrù pé à ah, ten days náà mo lò ten days tí n bá lò ju ten days lọ màá tún ṣe bí ni o màá ṣiṣẹ́ dáadáa jù bẹ́ẹ̀ lọ ìwọ́n kò yí àwọn ni pé téèyàn bá ti bàlágà tó ti di alu teklif ẹjọ́ báwọn bá ti gbé nǹkan ní lórí tọ́mọ bá ti bàlágà báyìí lọ́wọ́ bó ti ní kí wọ́n máa kọ ìwé iṣẹ́ rẹ̀ tó wá jẹ́ pé ìṣẹ́jú kan ló fi bàlágà ọlọ́run bó ṣe kú érí bí bàlágà yẹn níṣẹ́jú kan tó fi bàlágà yẹn èèyàn bá àlọ́jọ́ mẹ́wàá lórílẹ̀ ayé tó fi bàlágà ọmọ kékeré ọlọ́run bò ní sọ pé sọ àwọn ọmọ kéékèèké lọ́jọ́ ọmọ kékeré mùmìnì wọ́n máa lọ ní àlìjánná àwọn ọ̀dọ́jọ́ ọmọ kéékèèké kèfèrí ọlọ́run bó tẹ̀sí wọn kó tó máa lọ ní àlìjánná ẹni tó bá páàsì yóò jẹ ní àlìjánná ẹni tó bá páàsì yóò jẹ ní náà ṣùgbọ́n àwọn tó bá ti bàlágà kódà kó jẹ́ pé ọjọ́ kan èèyàn fi bàlágà ọlọ́run bó ku eré èèyàn lé lórí. àwọn ọmọ bẹ́ẹ̀ wá rò pé wọ́n fẹ́ máa ṣe kẹ̀kẹ́rì ìlú ọjọ́ ìgbé náà bá sọ pé ọjọ́ mẹ́wàá ni àwọn lò lọ́dọ̀ wọn bá wọn fẹ́ máa mú ẹ̀rí wá wọn fẹ́ máa mú ìtìzáàrù wá pé ọjọ́ mẹ́wàá kò tó nǹkan láti ṣe kí ni ọ láti lè fi ṣiṣẹ́ eré wọn máa mú ìtìzáàrù wá ìtòfà àwọn fi ń ṣe kí nìyẹn tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ nìyẹn sọ wọn á ní pé àá ah, ah, lójọ́jọ́ mẹ́wàá lọ. ìlàbí tún ìlà aṣọ. wọ́n ní àwọn ò ju ọjọ́ mẹ́wàá lọ nam. نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم ọlọ́ni nánú àlámù bìmáyàkùlù kìí sọ̀rọ̀ kan tí wọ́n ń sọ nìyẹn láàrin ara wọn ọlọ́ni gbogbo tí wọ́n ń sọ láàrin ara wọn pátá yẹn yẹn la mọ̀ tó pé àwọn kan ó sọ wípé nǹkan táwọn lò ilá àṣìyàtàn áùdù haha àwọn kan ó sọ wípé ìrọ̀lẹ́ kan lásán la kàn lò àwọn kan ó ní ọwọ́ duha kan lásán la kàn lò oríṣi ọ̀rọ̀ òní wọ́n máa sọ àwọn kan sọ wípé ọjọ́ kan péré la lò àwọn kan sọ wípé báàdọ̀ ìyàwó mi la lò so oríṣi ọ̀rọ̀ ni wọ́n máa sọ láàrin ara wọn pé àpẹ́ àpẹ́ so ọ̀yọ́ yóò ra wa lò láyé so ọ̀yọ́ yóò ra wa lò ní ìsìn tó yẹ pé ọlọ́run bá fi wá gbé wa dìde wọ́n bẹ̀rẹ̀ sí máa mú wa náà. Ọlọ́ni àwa la mọ nǹkan tí wọ́n ń sọ náà. Idh yaqulu amthaluhum tariqatan in labithtum illa yawma. Ọlọ́ni idh yaqulu amthaluhum tariqatan ọlọ́ni ẹ̀wà rí amsalu bẹ̀yẹn a máa túmọ̀ sí akmalu tọ̀rí ìkọ̀tàn ẹni tó jẹ́ wípé ìròrí tiẹ̀ tọ̀rí ìkọ̀ yẹn la máa túmọ̀ sí ìròrí ìyẹn ni pé opinion nǹkan tó ń mú wá ìdí yàkúùlù àmùsálù wo ń tọ̀rí ìkọ̀tàn ẹni tí ìròrí rẹ̀ péjú nù wọn wà á dálù wo ń tọ̀rí ìkọ̀tàn ẹni tí ìròrí rẹ̀ pé jù nù wọn òun máa sọ wípé ìlà bí tún ìlà àyàwó máa ń lò so àwọn afọwọ́ sọ wípé ó ní àlò jọjọ́ kan lọ tá a bá sọ pé olùròrí rẹ̀ pé sóbìnrin ló wá sọ pé jọjọ́ kan làwọn lò àìsọ̀gbọ́gbọ́ ṣé ó wá mú ẹ̀rí wá nù wípé màálù àmì ọ̀gá sọ wípé ẹni tó jẹ́ wípé òun ni ó jẹ́ ẹni tí ráàyù rẹ̀ ṣe déédéé jù nínú wọn òun náà ni ẹni tó ṣe wípé ó wò wípé àwọn ò lójú kí ni ó ọjọ́ kan lọ so ìtò ẹni ọ̀nà tí ó pé ìròrí rẹ̀ pé so àwọn afáwà máa wọ wípé báwo ló ti ní ẹsẹ sọ wípé ah, ah, ìròrí rẹ̀ pé aláwọ̀kọ́ ni pé wọ́n kọ́kọ́ kì í ṣe pé bẹ́ẹ̀ pé òun ló right tó pé nǹkan tí wọ́n mú wa bóyá ló ti wá fẹ́ jẹ́ pé àwọn tó mú àwọn nǹkan yòókù wá àwọn ò jẹ́ ẹni tó right torí torí pé ìròrí ẹni yìí ó ṣe déédéé ìròrí kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run tó ti ṣáájú lọ òun náà ni pé uzeiru ló kọ ẹni ọlọ́run yẹn ọlọ́run bá ṣàlàyé fún wa nu suratul Baqara nígbà tó ọlọ́run bá ń ṣàlàyé fún wa ìkànnú àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Isra'il àwọn kan sọ pé uzeiru ni àwọn kan sọ pé ẹlòmíì ni so ọlọ́run bá wá ṣàlàyé yìí pé ọlọ́run ọba fàámẹ́tàwó lọ́hù ní ata amen. fàámẹ́tàwó lọ́hù ní ata amen ọlọ́run ọba àmátàwó ní ata amen ọlọ́run pa fún hundred years súnmọ́ bá aṣàwò ọlọ́run agbèdìde náà. kọ́lá kàm làbí. ọlọ́run abẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé ìgbà mélòó ló lò náà ìtọ́sọ̀bọ́ lọ́wọ́ jẹ́ náà ni pé làbísù yàwó máa ń kéde àwòbá ọ̀dọ̀ yàwó ìdọ́kọ́ tì síwájú ni pé làbísù yàwó máa ń ìjọba dẹ̀ bá yàn lójú jù lèyàn máa kọ́kọ́ tì síwájú tẹ́ máa wò bí ọmọ tó yàrá ìṣẹ̀lẹ̀ wa mú mi wá wọ́n ní làbísù yàwó máa ń àwòbá ọjọ́ kan péré mo lò so àwọn kí ni àwọn bá a dàn àbí kọ́ jẹ́ pé díẹ̀ nínú ọjọ́ ọmọọṣẹ́ kí òmùlò so látara bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ kan yẹn òun ni nǹkan tó jẹ́ pé ó jẹ́ ntí àwọn tó jẹ́ pé àwọn tó tún ṣáájú lọ ẹni tó yẹ tó náà bá ń sọ̀rọ̀ rẹ̀ ẹni ọlọ́run ni òun abẹ́tò yẹn la sọ pé eléyìí gangan ló ṣe kí ni ọ adaluhum torí kọ̀tàn so adaluhum torí so torí pé ọ̀rọ̀ rẹ̀ jọ ọ̀rọ̀ ìkànnú àwọn tó yẹ pé kíni o tí wọ́n ti ṣáájú lọ lọ́lọ́run pé ní áádálù ohun torí ìkọ̀tàn kéèké báyà ọ̀rọ̀ rẹ̀ wà sọ̀wáàbù ìgbàdẹ́ni ẹ náà sọ̀rọ̀ yẹn náà kéèké gbọ́dọ̀ tiẹ̀ náà ṣe kíni o ó wà sọ̀wáàbù ìdókòwò náà ni pé bí ìgbà tá a kàn sùn tá a sì wàá jí padà so kò lè ju kíni o àárín ọjọ́ kan náà lọ náà. ويسألونك ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا ọlọ́ni ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا wàyáfàrú akọ àrùn sọfsọfàn. wàyáfàrú akọ àrùn sọfsọfàn. látàrọ fi ha ìwàjà wọlá amta. látàrọ fi ha ìwàjà wọlá amta. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa ọlọ́ni wàyẹ́sẹ̀ àlùnàkà ánìlìjìbáàlì. wàyẹ́sẹ̀ àlùnàkà ánìlìjìbáàlì fàkùn yansifuha bìnnàsfà. àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn ìbéèrè nípa ẹ̀sìn so àwọn tó bá jẹ́ mùsùlùmí àwọn máa ń béèrè nípa ẹ̀sìn ni ṣùgbọ́n tó bá jẹ́ kèfèrí ní tí wọ́n máa béèrè oríṣi ìbéèrè tí wọ́n bá gbé yẹn ṣubú ni wọ́n máa wá. ìbéèrè tí wọn ò need òní máa béèrè ọlọ́ni ẹ̀rọ àwọn tó jẹ́ àwọn yẹsẹ̀ wọ́n máa wá béèrè lọ́wọ́ wa ànábì anìlìjìbáàlì nípa gbogbo àwọn òkè ńláńlá òkè ńláńlá tí ń bẹ lórílẹ̀ ayé wípé bóò ni ọ̀rọ̀ òkè ńláńlá tí ń bẹ lórílẹ̀ ayé wọ́n bá wà lọ́wọ́ ànábì sọ̀sẹ́lẹ̀m náà. ọlọ́ba fẹ́ ṣàlàyé fún ànábì pé báwo ni ó ti ṣàlàyé òkè fún àwọn èèyàn òkè tó wà lórílẹ̀ ayé yóò wà ń bẹ̀ tọ́lọ́wọ́n ọba ó fi gbé àwọn ọmọ ènìyàn dìde á bá òkè yẹn nígbà tọ́lọ́wọ́n bá gbé wa dìde báyìí á bá òkè yẹn bẹ̀ á bá òkè yẹn nígbà tá a bá dín nafukọ́tùlì báàsì bá ṣẹlẹ̀ tí gbogbo èèyàn bá dìde báyìí á bá òkè lọ́wọ́ tó yẹ lọ́wọ́ máa fi gbé wá ti bíbí sòbẹ̀tì àwọn kẹfìrí wá béèrè owó òjìṣẹ́ ọlọ́run láti wọ́n á fi sí bíbí pé àyà yìí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ara wọn. wọ́n wá béèrè nípa pé nípa òkè àkọ́kọ́ bá òkè tí ó wà ńbẹ̀ ṣojú wa náà ni yọ́ọ́ máa jẹ́ lómi jẹ́ pé tókè bá wá wà ńbẹ̀ òkè máa kọjá lórí àwọn ìpele ìpele àkọ́kọ́ ó wà níbí ìpele tó jẹ́ ìpele ẹlẹ́ ètò gbẹ̀yìn ó wà ní ìpele mẹ́rin lòkè máa kọjá lórí ẹ̀ ó kọ́kọ́ ti ń jẹ́ òkè àbálòkè kí ni ọlọ́run bá wà kọ́kọ́ sọ di òní pé ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ibi ọkọ sọ́ni ọkọ kọ́ bí oní fakul. fakul yansifu rabbi nasfa. so yansifu rabbi nasfan òkè ọlọ́run ọba kì í kan ilẹ̀ ẹlẹ́mọ́lẹ̀ ni òun ló so ilẹ̀ ẹlẹ́mọ́lẹ̀ sísọ ló wá so yẹn ọlọ́run ọba wà á tú gbogbo bóòtù pé ó so ilẹ̀ ẹlẹ́mọ́ ilẹ̀ ọlọ́run ọba yọ gbogbo pé òkè òní máa jẹ́ nǹkan ló ṣe kí ni o tó kan ilẹ̀ ẹlẹ́mọ̀lẹ́mọ̀ so yẹn sí fún wa. yẹn sí fún wa rọ́bì nasfa. ìtumọ̀ yẹn sí fún wa rọ́bì nasfa. ọlọ́run ọba ó yọ òkè kó o pé dídè tó de ilẹ̀ ẹlẹ́mọ̀lẹ́ kò ní jẹ́ nǹkan tó de kí ni o ilẹ̀ mọ́ ìpele àkọ́kọ́ nìyẹn tọ́lọ́ba máa ṣe fún òkè ìpele ẹ̀kejì ìyẹn wà ní suratu Muzammil so ọlọ́run ní wátẹ̀kùnú lè jì báàlù ọlọ́run ní pé ọjọ́ tó ṣe wípé òkè yóò máa dà gẹ́gẹ́ bíi kàṣíbámà ìlànà ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ náà. yàrá sọ ọlọ́run ní pé kí ni ọ ọlọ́run bá ní òkè náà yawma tarjufu al-ardu yawma tarjufu al-ardu wal jibalu wa kanat al-jibalu kasiban mahila Ọlọ́run bá ní ardu wal jibal Ọlọ́run á mi òkè ẹgbẹ́ ní sinmi á tún mi ilẹ̀ ẹlẹ́ náà ìyẹn ni pé nígbà àti tú bóòtù àwọn méjèèjì àti tú àá wàá sí kí ni o àá wàá aya yẹn ti kọ̀nẹ́tì mọ́ aya tó wọn tábà á mí wọn ọba níjọ́ gbé dàkíyàmà kọ́lọ́run tó wá dájọ́ ọlọ́ni á wà á mí wọn tábà wàkàlẹ́tì ló wàkàlẹ́tì ló iye òkè yóò wá di yèèpẹ̀ tó dìjọ lásán mà tó jẹ́ bí ìgbà téèyàn wá já iyanrìn kalẹ̀ ẹlẹ̀ tí wọ́n ń yẹ ẹlẹ́ ẹlẹ́ ọlọ́ni àwa sókè so ìpele kejì tó kí ọ jẹ so ìpele àkọ́kọ́ yàtọ̀ sí pé ó ń jẹ́ òkè ọlọ́run fi ni ọlọ́run tu kúrò lára ọlọ́run mi òun àtilẹ̀ lẹ́bàá lọ́wọ́ bá mi àwọn méjèèjì ọlọ́run ọba wàá jẹ́ kí òkè ọlọ́run ọba tí yé pẹ̀ tí ọlọ́run máa ṣe ní ìbàdàgbégi ni o tí yẹ ẹlẹ́ẹ̀lẹ́ ọlọ́run bó sọ níbẹ̀ so ìpele ẹlẹ́ẹ̀kejì nìyẹn so ìpele ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àpò ìpele márùn ni sorry so ìpele ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní pé ọlọ́run bó wà rán atẹ́gùn sí ọlọ́run wa ní nínú suratul Qari'ah wàtẹ̀kùnlù lìjìbáàlù kàlí ihi ní manfus ọlọ́run ní òkè wàtẹ̀kùnú lè jì báàlù. wàtẹ̀kùnú lè jì báàlù kàlí ihi ní manfus. ọlọ́run ní òkè yóò wá lọ wá dà gẹ́gẹ́ bíi kàlí ihi ní téèyàn bá bó awọ ẹran irun yóò wà níbi awọ ẹran irun tó wà níbi awọ ẹran yẹn ni wọ́n ń pè ní ihim àwọn irun tó wà ń bẹ̀ so mọ̀nfúùsì tá a bá wá fọn kápẹ́ látẹ́gùn ẹgbẹ́ náà bá ń gbọn awọ ẹran báyìí irun yẹn wọ́n máa gbọ̀n dànù yóò máa gbọ̀n dànù so bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó wàá sọ òkè dì ìpele tí òkè máa bọ́ sí lẹ́ẹ̀kẹta nìyẹn ọlọ́run bó jẹ́ kí atẹ́gùn òun máa ṣe kí ni o kó máa gbé yéèpẹ̀ rẹ̀ kó máa gbé kó máa gbé táà máa rí pé ó ń kúrò ó ń kúrò àní rí yéèpẹ̀ yẹn mọ́ yóò kàn máa gbé yóò máa gbé yóò máa gbé yóò máa gbé àní rí yéèpẹ̀ mọ́ yóò máa gbé yóò máa gbé àní rí yéèpẹ̀ yẹn mọ́ náà ìpele ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ìpele ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn wà ní sọ́tò wákẹ́à so ìpele ẹlẹ́ẹ̀kẹrin ó wà nù so wàbú sátìlì jìbá àlùbá sàn. wàbú sátìlì jìbá àlùbá sàn. so ọlọ́run ọba ní bú sátìlì jìbá àlùbá sàn ńlọ́wọ́ bá sáré nìyẹn àá jẹ́ kí òkè àá jẹ́ ọmọ fọ́nká ọlọ́run bá ó ti sópọ̀ báyẹn á jẹ́ kí òkè kọ́ máa fẹ́ká tẹ̀bí atẹ́gùn ó máa ṣe kí ni yóò máa gbé káàkiri ọlọ́run kí ni wàá padà wá dí lẹ́yìn ìgbà náà. bàkàlà hábà àrùn màdá. ọlọ́run ọba ní fàkànà ti àbá àrùn mùbásàn ọlọ́run ọba ní yóò máa jẹ́ àbá àrùn àbá ni pé téèyàn bá ń wo nǹkan téèyàn bá ń wo. Eh, nǹkan tí yẹ pé tí yẹn bá ń wo inú oòrùn èyàn máa rí nǹkan kan bíi kurukuru báyìí nínú oòrùn sọ tí yẹn bá ń wò kurukuru yẹn nínú oòrùn bẹ́ẹ̀ lèyàn ó ti máa èyàn máa rí kurukuru nínú oòrùn báyìí tí yẹn bá dẹ̀ kò dẹ̀ ní sí pé bí ìgbà tó rúkú wà nínú oòrùn tí yẹn bá rí níbi ojú wíńdò báyìí òun náà ń pè ní àbá ahun tí lásán eruku tí kàn báyìí ọ̀rọ̀ ni òkè wà tábàtí yóò ti mọ orí nìyẹn yóò máa dàbí kùrukùru tàbádẹ́gbò ti gbé káàkiri tán yóò máa dàbí kùrukùru tẹ́gbẹ́ ohun pọ́n kára yìí tẹ́gbẹ́ wọ́n lọ́kàn náà yára ké tẹ́ bá débẹ̀ yóò ní bá òkè yẹn mọ́ tẹ́ ti débẹ̀ yóò ní bá mọ́ tẹ́ bá yóò ní bá mọ́ so bí òkè ó ti ṣe nìyẹn ìpele ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ìpele ẹlẹ́ẹ̀karùn-ún ló wá parí ń bì ní àmọ́ ọlọ́run kí ni ọ. fàyà ọlọ́run ní fàyàdárù á ọlọ́run ọba yẹsì ó bọ̀ wá béèrè yẹ̀yìn sí fún wa rọ́bì ọlọ́run ọba mi ni ó tú kó látara lẹ́lẹ̀ tó bá wá tú tó fàyàdárù á ọlọ́run ó wàá sọ di kọ́ áhùn sọ́fṣàfàn ìgbàdá ń pè ní kọ́ áhùn òun náà ní ilẹ̀lẹ̀ tí ó kàn tẹ́pẹ́rẹ́sẹ́ lọ́wọ́ àwa nínú rí nǹkan kan tó jókè mọ́ ilẹ̀ ẹlẹ́yọ̀ wà tẹ́ pẹ́rẹsẹ lọ sọ sọfsọfàn yóò wà fẹ́ lọ yóò rí gbangbasa yóò rí gbansasa lọ bó ti wá wà ní bókè ó ti wà nìyẹn gbansasa lọ ọlọ́run ní kí ni ọ̀la tara fi hà. àtàrà fi hà ìwàjà wàlà amtan. ọlọ́run ní lọ́tàrà fi hà ìwàjà wàlà amtan ìwàjà òǹdó fún nǹkan méjì ọlọ́ni látara fi hà lórí ibi táwọn òkè wà yẹn látara fi hà ìwàjà ń ò ní máa rí pé ibi tí ó máa wọ́ wọ́gunwọ̀gun tó dàbí roundabout tí wọ́n bá débi òkè nísìnyí èèyàn fẹ́ wọ́ èèyàn fẹ́ tọ́nù èèyàn fẹ́ yí tó òkè ó dì wọ́ so èèyàn fẹ́ máa jẹ́ pé ó ní máa rí ìwà jàn pé a fẹ́ máa yí mọ́ a fẹ́ máa ṣe nǹkan kan tẹ̀ kíyàn bá ń lọ tẹ̀yàn pàdé òkè èèyàn ó yí báyìí èèyàn ó ní máa rí kí ni ìwà jàn òní sílẹ̀ mọ́ so látara fi a ìwàjà ẹlẹ́ẹ̀kejì ni pé látara fi a ìwàjà ibi gbogbo bí táwọn òkè wà yẹn o ò ní máa rí pé ibẹ̀ wọn á máa ní kòtò nínú iwájú a máa jẹ́ kí ni kòtò potholes ibi tí mọ́tò bá ń jálù a máa jẹ́ iwájú o ò ní máa rí gbogbo àwọn àyè yẹn o ní máa rí ní kí ni o ibi tí ó máa jẹ́ kòtò rárá gbogbo rẹ̀ kò ní sí inú kìfàdùn bẹ́ẹ̀ ibi tí ó lọlẹ̀ kò ní sí bẹ́ẹ̀ Nam. Wàlá àmta. Bẹ́ẹ̀ náà ló wà ní rí àmta. O ò ní rí ibi tí ó máa wá jẹ́ pé tí nǹkan bá ga lókè tí eléyìí ga lókè tí nǹkan tó ga lókè tí nǹkan ga lókè ní pè ní amtan gbogbo tó bá ti ga lókè lórí ilẹ̀ ẹlẹ́ o ò ní rí kankan mọ́ gbogbo yóò wá jẹ́ kí ni o gbà ń sàṣà. Ṣùgbọ́n Ọlọ́run ní bí a ti ṣe òkè ni gbogbo wa náà láti fojú rí i tí ò sí èméjì mẹ́ nígbà tó bá kú bá gbé adìde níjọ́ gbé dàrí kìámà tọ́lọ́wọ́ bó tí ì dájọ́ rárá tí ò tí ì dájọ́ gbogbo bí òkè ìpele tó kéré ó bá lọ nìyẹn ìbẹ̀jọ́ lọ́wọ́ bó jù sára òkè tiẹ̀ nìyẹn tí ó bá lọ tí òfin ní sí ti ń jẹ́ òkè mọ́ tó kí òsì ní padà wọn láéláé sòkòlọ́wọ́ tó sọ pé òun fẹ́ wá sí ìdájọ́ àwa tí a jẹ́ ọmọ ènìyàn sòkòlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa kí a mọ títóbi ọlọ́run ọba ní ara òkè. Okay kálíbà nígbà tó bá ti ń ṣàlàyé àwọn kankan fún wa nípa ara nǹkan kan ó fẹ́ ká mọ bí òun ọlọ́run ọba ti tóbi tó gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó tún máa ṣàlékún bẹ̀rù ni fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn àlùmọ̀tìrìmọ́ọ̀nù àwọn tó jẹ́ mùmìnira ìbẹ̀rù díẹ̀díẹ̀ máa wà ṣùgbọ́n káwọn máa balẹ̀ ìdọ́kẹ́ owó fún mi abalẹ̀ náà ni pé bọ́dì wọn ti tó pé ah, ah, bọ́dì mi ọ̀sá àjẹ aláwọ̀ ewu báyìí so alhamdulilayi ọ̀dà ìpè kò ní sí wàhálà lónìí ṣùgbọ́n ẹ̀dá wọn bọ́dì ẹ̀dí já ẹ̀ lérú sẹ́yìn pé <laughs> ìbẹ̀rù tí ó ti ga pé kò sí tó fẹ́ bàjá so délé báyìí ntí ọlọ́run ọba tí ó ṣàlàyé fún wa níbí nìyẹn so tẹ̀síìnì wa ti tò ní ọ̀dà ìpè ibi a ti fi dúró nìyẹn nítorí àwọn béèrè tí a máa béèrè yóò máa bẹ̀rẹ̀ ní two twenty ó pẹ́ jù ẹ̀yà abẹ́ká ti máa bẹ̀rẹ̀ tẹ̀síìrì náà so two twenty so yóò sì máa parí ní nǹkan tó bá ti kù bíi pé ìṣẹ́jú márùn-ún tí aago mẹ́rin ó lù so láti lè fi béèrè àwọn béèrè kó ti pé á lọ kírun ẹ̀yìnjọ́ jimá tẹ̀síìrì máa ń wáyé ní ẹ̀yìn ìran asre òní máa ń wáyé ìyẹn máa máa tó bíi four thirty kó tó di pé yóò wáyé àbí kó fẹ́ jù bẹ́ẹ̀ lọ díẹ̀ be twenty to five so dẹ̀ mama parí ní nǹkan bíi six thirty so kí ọlọ́run bá kí o sọ́dọ̀ ọ̀run fún wa ìta gbọ́ kọ́lọ́n jẹ́ kí o ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ òun ìfẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.